àwọn fọ́ọ̀mù ní ààrẹ jẹ dókítà tàbí ààrẹ tí o ṣé tí àwọn táìlì ìtajà wọn mọ́ṣáláṣí kan ṣe àwọn ẹ̀yẹ dókítà ní àbáwọn tó Number two, number two. kí number two. bẹ́ẹ̀ ni mo pé number three number four. sábà ní kíni. wọ́n fún wọn ní obìnrin pé wọ́n fi. number five. number five. number six. ìmọ̀ àjàlè ṣé ó dà ní islam lẹ́yìn ẹlẹ́kejì ni pé bóyá kéèyàn bá tọ̀ tó bá jẹ́ orí pé màá ní ìjà ìṣó máa wẹ gúúsù. seven eight six náà rẹ. ní èsì láti fi rí àwọn ẹrú obìnrin. so bá ti fẹ́ yàwó yẹn ṣé àlejò owó ra ẹrú obìnrin tó dà máa ń yàwó. Number eight, number eight. Uh,

ṣe five five but kò ní kò máa wẹ̀ irú ẹni ẹni wọ́n fẹ́ àwọn akíwù irú ẹ̀ máa wẹ̀ ṣé o máa wẹ̀ ìwẹ̀ Islam àti idol máa wẹ̀. bàtẹ́yìn. lágbára dáwọ́ ìlú. eleven. number twelve. kí ni òdi wọn téèyàn ní téèyàn fi yọ zaka nínú rẹ òun náà ní ẹṣirò nà dínárà téèyàn bá ti ní ẹṣirò nà dínárà nìyẹn yọ zaka nínú ẹṣirò nà dínárà nìyẹn yọ rọpò ẹṣọ one per forty ìlẹyìn ọyọ mbẹ so òun náà ní wọn ti ṣírò sí náírà seventy something grand ìní ẹṣirò nà dínárà ń jẹ lónìí seventy something bí seventy six grams or gold ẹ béèrè ìtẹ̀mọ̀ta gram can gold ní náírà our times ẹ̀ by seventy six ìní ọ̀sọ̀ òdiwọ̀n ó kéèyàn ó nílò ní òkè ọ̀dà ká ṣùgbọ́n ìtẹ̀mọ̀ta gram kan one thousand by seventy two tó bá ti jẹ́ ten thousand naira buy seventy two You nínú dictate iye téèyàn ó ní téèyàn ó fi ṣe kíni tí ó fi ọ̀dà ká wọ́n ní àwọn lọ́jọ́ ẹnìkan wọn ń kàwé kí wọ́n àti abíwá lójú ogun pẹ̀lú ànábi sọ̀rọ̀ àṣẹlẹ̀ wọ́n wá gbé àwọn obìnrin fún wa sọ̀hánà wọn wọ́n obìnrin fún wa pé báwo. lẹ́sẹ̀ ìdíwájú mú tà á nígbà kan ọ̀tọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ yìí ànábi ní pọ̀tọ̀ wọ́n ti lé wà ní ọjọ́ ogun Khaybar ọjọ́ ogun. níjọ yìí kan náà lànàbì tún ṣe jíjẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ti lé lé wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀tọ́ ni ṣùgbọ́n lọ́jọ́ yẹn lànàbì ṣe lé wọ̀ kọ́dà lọ́jọ́ yẹn gan wọ́n ti ń ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́wọ́ yíyẹ ẹran náà ni ìgbéwá tó mú tá a ní ìdí kọ̀ǹdẹ̀ tó ṣùgbọ́n ṣíà ó ń bẹ nínú trap tí wọ́n ń lò láti fi mú àwọn èèyàn lónìí torí pé ṣíà áfúlà àwọn ọgbà á ní ìbọn ọgbà tó nà kankan gbọ́ so torí ẹ̀ wọ́n ti tilẹ̀kùn sí iná fáwọn èèyàn tòmá tó ti mọ̀ yín pé o lè máa ráwọn obìnrin mú kọ́mọ ti dìnnà kọ́mọ ti dìnnà ló kọ́ fún ẹ̀sẹ̀ ní òtẹ́lọ̀ kò sí responsibility kankan. àmọ́ ìgbà ó sì ń bẹ̀rù ní àwọn ọ̀gá wọn wọn ò ní fa àwọn ọmọbìnrin wọn sílẹ̀ fún ẹ̀yìn tẹ̀sí wọn ṣe mú tó à. nítorí wọn fi parí tọ́ọ̀ fọ́fọ́ máa tiẹ̀ kọjá bẹ́ẹ̀ sẹ́wọ̀n tó kọjá bẹ́ẹ̀ tó ń torí délé ọ̀nà kọ́ta àmì wa torí ẹ̀ náà. oníbèrè sọ pé tí ọkọ bá wà bóyá ìyàwó ní í ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣé ìyàwó yẹn lè help bá kó bá jẹ́ kí mọ́ni jáde lára ọkọ. tọ́ síwájú ẹ tíra kan wà tí wọ́n kọ min azili lẹ́yìn tó ń min azili tẹ̀rí àbí kìnnì kan bá so nínú tíra yẹn wọ́n sọ lórí pé subhanallah gbogbo àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá àwọn tí àtẹ̀rí yẹn ìwà ọ̀daràn pọ̀ lọ́wọ́ eléyìí tó kọ̀wé ìyẹn ọmọ iraq wọn ń wá láti pa iraq nítorí pé ó tú àwọn àṣírí ń bẹ tí ò yé wa tẹ́lẹ̀ tí ọ̀hún ti wà nínú rẹ̀ lọ́sọ̀ tí kòmẹ́yì hùn kòmẹ́yì ní ìtọ́dán wò kòmẹ́yì hùn kòmẹ́yì ní pé tí o fẹ́ jẹ́ ẹni tó jọ ga revolution Iran yẹn tó ṣe wọ́n ní ọbẹ̀ nìkan wò gbàtọ́ bẹ́ẹ̀ wò ní Iraq torí gbogbo ara ní tí wọ́n lọ sáńbọ̀ tí wọ́n á rí ọmọbìnrin kan tó jọ máa bàbá onílé ọmọdé wọn kékeré kiri ọmọ ọdún mẹ́ta lẹ́nu tó ìní kò mẹ́ni wá sọ ọmọ ẹ̀ ń wò òun fẹ́ fún mútà òun fẹ́ láti fẹ́ fún àsìkò díẹ̀ lọ́mọ ọdún mẹ́ta ìní bàbá rẹ̀ wá kéwé ah, lè ìmáàmù ó kéré ìmáàmù ọ̀daràn kan ó kéré. ó ní à kéré báwo òun fẹ lélùmọ̀fà àkàdà lélùmọ̀fà àkàdà ìyẹn kó òun fà bí òun máa fi tán rẹ hàn lọ. wọn àwọn ìṣúra àtúntà bí ìyẹn ní ìṣòro ti débi náà ní ìṣòro tẹ́lẹ̀ orí nẹ́ẹ̀kì ló wà ló wà ní ti ń tàjà ẹ wo bí tí nǹkan yẹn bí ọmọ ọdún pé kìnnì àwọn ní fún yín lọ́mọ àti wọn kíkẹ́ tẹ́lá fún yẹn gbọdọ̀ sí òtún rárá nù o tó eléyìí jẹ́ òsì náà ni wọ́n fún bí máa tàbí àkọ́kọ́ ọ̀nà bìí sọ lọ́wọ́ àṣìlọ lọ́nà sí ilé wọ́n ti parí wọ́n sí àtẹ̀yìn àfúnà síyàwó lè sọ̀rọ̀ kágbà wọlé torí wọ́n ní nǹkan kan ní pírísìpù wọn wọ́n pè ní takíyà takíyà ìtumọ̀ rẹ̀ lédè kúkúrú ni rọ́ níta àbẹ̀lẹ̀ ìwọ̀sọ̀ níta àmọ̀ báwọn àwọn ti sọ àtàkìyàtò títà tó àjẹrì bíi pé náà ìwọba tẹ̀ ẹ̀ sí ni adékòó ìsìnkú wọn náà ìwọba tẹ̀ rẹ̀ rọ̀ so ọ̀kan ni wọ́n ti sọ pé wọ́n ọ̀wọ̀ ìdá àhàbù ṣẹ́yìn sọ̀yọ̀rọ̀ bùkàdé. tí àwọn ṣí àǹtà wọn táwọn bá fẹ́ràn kankan wọ́n pè ládé wọ́n kìrìẹ́tì ọ̀rọ̀ wọn lánàá bí lọ sọ ó túmọ̀ sí pé ẹ̀sìn tí wọ́n is based on life nítorí délé káàní káńtẹ́ sọ́tò yà á lẹ́nu. tọ́ wọn á ní ẹ tóbìnrin kan máa ń ṣe nǹkan oṣù tí ọkọ rẹ̀ tó sì fẹ́ tóbi mú tíyàwó rẹ̀ lè ràn lọ́wọ́ kọ́ bá yọ ọmọ níyì rẹ̀ eléyàn òbúrú tí wọ́n ti lànà ọkọ àtìyàwó ní Islam fẹ́ tó fẹ́ lé wa sí òun náà ní kọ́ ọmọ fẹ́ yà wò Islam ọ̀fẹ́ kọ́ ọmọ fẹ́ yà wò àbí òye wa àmọ́ tó bá fi ìyàwó rẹ lọ́bọ̀ yọ ọmọ níyì rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ ní ìhàn burú náà fẹ́ Islam kọ̀bá àmọ́ ṣe nǹkan sùn kọ̀bá àmọ́ ṣe nǹkan sùn ilé ìhàn burú náà fẹ́ Islam. wọ́n ní tí ìyẹn bá sùn tí sì ń lálà ó wá ní agbára láti lè kọ̀ǹtò ọmọ níyì rẹ láti má jáde á ah, subhanallah ọkùnrin lágbára díẹ̀ pé ó ní kí màá níyì ọmọ jáde kò sì jáde tó jazaakallahu bọ̀tà ọkùn làhàd ẹni tó bá ti bẹ́ẹ̀ tó ṣe ra rẹ̀ díẹ̀ ó tó ṣe ra rẹ̀ díẹ̀ torí kí màá níyàn jáde lára rẹ̀ àlàáfíà àbí òye wa kọ́ jáde látàrí kọ́ lálà kọ́ da ńlọ́nà yàtọ̀ sí kọ́ wá rẹ̀ yọ àbí òye wa tòtò bá jáde. àníyàn wá ń jáde bí ṣe máa jáde ń jáde ń tú jáde bí ṣe ń tú jáde ń dùn mọ́ ìgbà tó jáde tán wọ́n ń yọ ìgbà náà lọ wẹ̀ àmọ́ kò rí bẹ́ẹ̀ á rí pé lẹ́yìn wọn kàn tọ̀ ó lè jẹ́ mẹ́rì à ó lè jẹ́ wádìí wádìí omi fún ni wọ́n òun máa ń jáde bí tọ̀ kí ẹ fi màá ní ìwọ̀n sílẹ̀ wádìí àmọ́ màá ní ìjọba jáde ọmọ tó jáde yóò sì máa dùn mọ́ tó bá jáde sẹ́yìn ọ̀rẹ́ wọ́n ní tí ọba ní sí gàtà one thousand lọ́jọ́ náà lórí èèyàn tí èèyàn bá yọ two thousand kọ́ one thousand lọ́jọ́ náà lórí èèyàn thousand kejì. pẹ́ kì í wẹ̀ ṣé kò pé ó fi hàn ní ìsìn tí wàá túbọ̀ fẹ́ túbọ̀ ṣé ìwẹ̀ àwẹ̀ láàrin ni tàbí ìwẹ̀ àyè ṣé mùsùlùmí ni wọ́n bí sí tẹ́lẹ̀ tó bá jẹ́ mùsùlùmí wọ́n bí sí tẹ́lẹ̀ advice rẹ̀ fún obìnrin tó fẹ́ ṣe nìkan àbọ̀ bàbá rẹ̀ pé tó bá jáde sukùl ló tó máa ṣe tó bá graduate nìkan náà máa láwùjọ fún. wọ́n ní ẹni tó rí àwùjọ fẹ́fẹ́ tí bàbá ṣe kọ̀ láti fi kàn ṣùgbọ́n ní a ah, àmọ́ tó bá tó bá jáde sukùl káwọn tó gbà kọ́ lọ́lẹ́ ọkọ̀ kí ni màá ọkọ mi ó sì wá ìyàwó tiẹ̀ lọ síwájú torí ọ̀rọ̀ tí rẹ di ẹgbẹ̀rún obìnrin mi wà ní sẹ́kìn tó ti rẹ di. wọ́n ní pé ṣé house girl ṣé equivalent sí àwọn ẹrú. ẹnìkan náà béèrè irú rẹ lè wọ́n ní ọmọ ọ̀dọ́ ọmọ ọ̀dọ́bìnrin tí ò náà dàbí ẹrú ẹrú bá wọ̀ yé ẹrú o ẹni tó bá fi lè súnmọ́ ru wọn tó máa ń wọ̀ dáa torí ti lè kéé sẹ́wó ẹrú dání. wọ́n ti rí àwọn tó ọ̀fẹ́ ṣùgbọ́n tí ò ní gbọ̀dá àti tí ó kàn tó lè kọ́ ní sórọ́tẹ̀ fàtẹ́ àbí sóra kò sí ní tí ó kò sí ní tí ó ọgbọ́dọ̀ ní tí ó kùn náà. bọ́kọ̀ ọkọ̀ kò sí pé òjò wọ̀ lọ́rùn ló wọ́tá ní kankan àbọ̀ ní kankan bóòlù sì sọ pé àti àdéhùn ẹni kọ́kọ́ túra òun ò ní kankan ìgbọ́ àwọn ọ̀nà láyé lọ́rùn náà kò ní kankan ìwọ ọkọ́ àwọn àmọ̀tìrà wa wíwú sàábì mi ó kéré jù ó ní ansẹ̀ àwọn bàtà tó wọ̀ bọ́ fún un péye láwọn kọ́kọ́ tó fi dírẹ́sì yàrá kó wá fún un wọn bá ti fún un ó di tiẹ̀ lọ kí á ti pé yóò délé tó ń fún wọn á tàn jẹ kí torí bí ta gbé yìí tẹ́lẹ̀ kú ọlọ́run kò sí pé ti tiẹ̀ má. tó ń torí délé ó rí nǹkan fún ìṣá àmọ́ tí ọ̀wá sí rárá rárá ìgbà náà ni tí mo lè kọ́ ní nǹkan kan ìṣá ọlọ́run mi fi wọ́n wà kéèyàn ṣe fẹ́ pé tí ìbá ti ń bá ọ̀pọ̀ sọ̀rọ̀ òun máa mọ̀ ní ìmáa ń jáde lára ẹ̀. wọ́n ní kí kéèyàn ṣe nígbà tí èèyàn ti ń bá oríṣi ẹ̀mí sọ̀rọ̀ tó ń bá dọ́kùn tí ń bóbin sọ̀rọ̀ mà níyà ọ̀nà jáde lára rẹ̀ tó ti dóbin tí ń bọ́kùn sọ̀rọ̀ mà níyà ọ̀nà jáde lára á àwọn ọ̀gbádùn. oògùn tí ń sìn ṣe wọ́n ìní fún wọn lọ́kọ̀ fún wọn níyàwó kúrò kó yé tó tí ọba ti lọ́kọ̀ ọ̀parí nù tó bá ti níyàwó insha Allah ọ̀sán tó yẹ torí di eléyìí jáde nítorí pọ̀ ń bóde sọ̀rọ̀ la irú ọ̀rọ̀ gan lẹ̀ sọ. nítorí délé ọlọ́mọdé wa lọ dáná tó bá kọ́ ọ̀rọ̀ lásán bá ń gbéwèé yẹn gbéwèé yẹn síbẹ̀ ó sì ti ń tọ́ ara. wọ́n ní sílẹ̀ bá ṣàlùkù sílẹ̀ máa wẹ gọ́sùn. àpẹẹrẹ wọn lọ wọn máa ṣe gbogbo wa lọ́mọ wọn. àbí iná jáde ọ̀dà tó kọ̀rọ̀ lásán àbí òye wa torí subhana wọn ọlọ́run dá wa dá pọ̀ ọlọ́run dá wa dá pọ̀ kíkà sí kíkọ́ máa tẹ́tí sọ̀rọ̀ ní màdí yóò sì máa jáde á ọba ara rẹ débi kaná sọ̀rọ̀ ọba dá wa pọ̀ ọ̀pọ̀lọpọ̀ gba ní àwọn àlà kìí ti lásán yorùbá náà wọn ní àwọn òwe kan wà tí wọn fi ń sọ aburú nípa ẹ̀sìn islam tó báyà wọn kiri yóò kọ́ nípa islam jẹ́ kí ni káwọn ò ṣe ń pa á alákùlà á kẹfẹ́ rí gba islam jẹ́ kí ẹ̀sìn ká tuntun àwọn kò wọ àwọn sí islam ọ̀fẹ́ ìbànújẹ́ wọn ní pé islam wọ́n tó lè tẹ̀kọ́rọ́ náà tẹ̀lé tẹ̀kọ́rọ́ fẹ̀tẹ̀kọ́ náà tẹ̀wá ó wù wọ́n káwọn ọ̀dùn kẹfẹ́ rí wọn àti jẹ́ kí kálíbà àmì kí kèfèrí ṣeéṣe bí kèfèrí ṣùgbọ́n mùsùlùmí ò ṣeéṣe bí mùsùlùmí ẹ̀yin náà mú gègé yín gègé tí tẹ́yìn bá wọn ẹ̀mọ́ akọ ẹ̀wà ìsìn plan ẹ̀mọ́ kọ́ nípa ẹ̀wà ìsìn plan kò yí àwọn àbí òye wa tẹ́yìn máa kọ́ nípa ẹ̀wà ìsìn plan ní wọ́n ti ń dàgbà ń jẹ ìwé ẹ̀wà ìsìn plan kó ní o sì máa gbọ́jà kó máa gbọ́jà àwọn èèyàn máa kà wọ́n máa kà wọ́n máa kà káwọn ẹni nítorí pé àwọn ò ní nǹkan kan tá a fẹ́ polongo ìlọ́pàá ló fi jẹ́ pé ìbàjẹ́ ètè wọn mà tòṣùwọ́n dáhùn àwọn tá a fẹ́ polongo pọ̀ táyọ̀ ká máa ṣèbàjẹ́ ètè ilé ìjẹun sí wọn á ní ọmọ àwọn bí ọlọ àwọn àná wọn ní kí wọn ti fẹ́ túká lè jókòó mọ́ sọ bísímìláì wọlá àwọn ọmọ náà àmọ́ ibi tó wà wọn ló fẹ́ sìn fún tó bá fẹ́ fọ́ ṣẹlẹ̀ bí bíyà tóun bá wà fẹ́lẹ̀ òun ó máa ṣe gbàtẹ́ bíyà òun ò sì tà bá tán àbóhùn fẹ́ kí òun ó máa ṣe gbàtẹ́ bíyà òun ti kàfá díà àwọn nǹkan tó wù. ẹni tí ó ṣe é pé tó bá wà sọ́lẹ̀ tó náà wò pé ọ̀rọ̀ ti dá bà tán tó bá ń kí ẹ̀rọ ọmọ fún òun ti kàfá díà ilé yẹn wọ̀ wá ló ń dàlá ọ̀ṣẹ̀ fún lọ ń yọ lẹ̀ torí dèrè yọ sọ fún àti sáà fún mo ti tábà bọ̀ fẹ́ fi àyè lẹ̀ fún ṣètàn ò ní lè sin náà mọ́ torí de lè wáyé arí máa lọ sílẹ̀ ẹ̀jẹ̀ bó ti jẹ́ bákan náà wọ́n ní dábàá tó kò fi àwọn láàrin ọkùnrin àti obìnrin báwo ni wọ́n ti bá àwọn ìṣòro wà pẹ̀lú àwọn tó ń bọ̀. àwọn náà tó abéèrè kọ́mọ ọ̀dọ̀ àti dáhùn tọmọ ọ̀dọ̀ náà. àwọn béèrè pé ibẹ̀ ìṣàlàyé fún ẹ pé kò dà pa ṣe máa tọrọ wá ní pé ṣé kí n máa tọrọ pé ṣe kò dà ní bí ká máa fún wọn ṣe kò dà. ó ní mọ̀dá ní kí èèyàn máa ṣàgbé ọ̀dà tí ká wá fún wọn náà dá ní. ẹ ẹ tí a bá ti mọ sí àgbé nífẹ̀ẹ́ rẹ̀ nítorí dáàbì ní ká mọ̀ nítorí kó lè bá àjáwọ́ bẹ̀ nítorí dáàbì ní ká mọ̀ kó lè bá àjáwọ́ bẹ̀ kò òpóyà ti ràn án lọ́wọ́ àlànà ẹ̀ lọ ṣùgbọ́n níta ti máa ń sẹ̀rẹ̀ tó fẹ́ ba ìmẹ̀jì àwọn èèyàn jẹ́ sẹ́mọ́ tó torí pé tí ìtagbé bá ti wọ̀ yẹn lẹ́wù tí wọ́n kọ́ pálásì gan tí wọ́n ti ń pọ̀ ní tútù táwọn lójoojúmọ́ òun tẹ̀ lọ́rọ̀ ìkọlọ̀ tàbí tó torí lélẹ̀ ló ti jẹ́ pé ó ń bẹ nínú gbàgbọ́ àrùn bẹ́rẹ̀ wọ̀ nítorí pé wọ́n tàbí àmọ́ káàrin ẹni tó bá ń bùkà dára lọ́wọ́lọ́wọ́ láì tàbí náà. oníbèrèbèrè pé báwo ni ṣe san ìrun fún jọdọ bí àyàn sí ìwà jẹ ọrùn gbogbo jọdọ bá mi sọ. wọ́n lè yàn sáré kò kírun ọbẹ̀ ẹ̀dùn akọ báwo ni ṣe san àwọn yẹn yóò san àkọ́kọ́ náà àìkírun nígbà tó ń sáré ọ̀nà ọ̀dà tó torí tó bá ti kú ńkọ́ ìgbà tó ń sáré ó kírun kọ́ bá ti gbà báyìí pé tẹ̀lé ń lọ sí ọ̀rọ̀ ìgbà bọ́ọ̀ irun yẹn yìí ti dandan kó dúró kí ibi tí ọwọ́ àná ló ti máa wọ pé mo ti dúró mo ti rò kó forí kalẹ̀ mo tún gbórí òkè kankan forí kalẹ̀ àbí ẹ̀yẹ wa tó wọn lọ gbà. kódà kó ti kó o lè ṣe àbọ̀mọ̀ ká rẹ ló fi máa ṣe àpèjúwe fóun kírun kò ti dá nítorí pé ikú ń bẹ tí kú bá mú ọ lọ bẹ́ẹ̀ èèyàn kú láì sí lọ́nà ọmọ sáà wà torí tọ́lọ́ wá kọ̀ tí ò kí tẹ́lẹ̀ tọ́wọ́ á hàn sí wípé nítorí òun ti ọ̀dà kó tún bá lọ sọ́dọ̀ náà gbogbo ohun tó wá jẹun yóò wá sí padà ọlọ́run àràn lọ́wọ́. ọbẹ̀ ilé kí ni àǹfààní tó wà nínú sọ̀rọ̀ jà àtàwọn kí ni àlùmọ́ sí ní sọ̀rọ̀ jà. wọ́n ní kí ni àǹfààní tó wà nínú sọ̀rọ̀ jà kí ni láti lè máa ṣe nínú rẹ̀ àwọn ọmọ àǹfààní pàtó tó bẹ̀ ju wípé oṣù rọ́jà ọ̀kan nínú àwọn oṣù mẹ́rin àbọ̀wọ̀ nínú òfin ṣẹ̀ríà oṣù mẹ́rin tó di aláàbálẹ̀ ìjà àlùmọ̀hárán rọjà ọlọ́run bá ṣe ìjà léwọ̀ nù ẹ̀ ogun èèwọ̀ nínú ẹ̀ àbòsí èèwọ̀ nínú ẹ̀ gbogbo tí náà lọ́kọ̀ bá dàbòsí o àmọ́ títí ìwọ̀ rẹ̀ ọ̀làgbà náà ò sùn. àwọn tó sáwọn dá rẹ̀ àwọn ọ̀ma àdéhùn kan tó fẹsẹ̀ rìn yẹ tó sọ pé ká máa dá wọn ẹ̀ sì fún fún wa so lẹ́yìn rẹ̀ lẹ́wà àwọn lójú kókó pẹ̀tọ̀ títorí owó ìwà rẹ̀ ti wá subhanallah èrè ìdí àtọ́ láti ń bẹ sẹ́ni tó bá kírun tó kọjá wọn náà fẹ́ẹ̀fẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ ara tí wọn náà rọ ẹlòmíì lè dá wọn ta ọgbà padà pé àmọ́ wá ẹlòmíì ń pẹ̀tọ̀ eléyìí àpò àpò làkọ̀wọ́